alhamdulilayi wa kafa fuma salatu wa salamu ala muhammadu rasulillah wa ala alihi wa sahabihi wa ma wallahu bi hisan ila yaumidin adúpẹ́ fún ọlọ́run ọba ní òní tí í ṣe ọjọ́ kejìlélógún oṣù ramadan ètò yín ètò wa hudan wa bushra òun náà ni àmọ̀tẹ́ ti gbọ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ almadina center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé area nílùú Ògbómọ̀ṣọ́ wa ń bíbáyìí wọ́n máa bá wa sọ̀rọ̀ náà lọ́lọ́kan ọ̀jọ̀kan ká gbìyànjú ká ẹni tí yóò fi àpèrè tẹ̀dí ká ẹni tí yóò mú gègé tó ra lè níbèrè ká máa sọwọ́ sí orí nọ́mbà tá a wí yẹn gẹ́gẹ́ bí àṣemọ́sọ tẹ́lẹ̀ wọ́n bá béèrè tó náà báyìí وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لوني أمن با ìpìlẹ̀ karùn-ún nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí tí a pè ní mẹ́fà a mẹ́nubẹ̀lẹ̀ karùn-ún lónìí eléyìí tí ṣe al-imanu bil yawmil akhir ká ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹyìn dájúdájú ọjọ́ kẹyìn òun náà lọ́jọ́ tí ó ṣe pé ọlọ́run bá yóò gbé gbogbo ẹ̀dá dìde yóò gbé wọn dìde láti ṣe ìṣirò fún wa yóò ṣe ìṣirò fún wa lórí gbogbo ohun tí kálukú gbélé ayé ṣe tí ọba àdìjọ́ gbẹ̀ndà kìyàmà yìí gbogbo ohun tí kálukú bá gbé ṣe òun náà ni ó rì ẹni tó bá ṣe dáadáa bá dáadáa pàdé ẹni tó bá ṣe àbúrú àbúrú náà ni ó pàdé kọ́ lọ́wọ́ bá ṣàánú wa. ìgbéǹde alkiyama ńgbà tó ṣe pé òní dé ṣáájú àwọn àmì lónìí àbí ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí a tètè mẹ́nu bà díẹ̀ nínú àwọn àmì ìgbéǹde alkiyama àwọn èyí tó ṣe pé wọ́n ṣẹlẹ̀ kó tó di pé gbéǹde alkiyama dé ó ń bẹ nínú àwọn àmì yìí àwọn àmì tá a pè lámì kéékèèké ó sì ń bẹ nínú nípa sísẹlẹ̀ ó ń bẹ nínú àwọn àmì yìí tó ti ṣẹlẹ̀ tó ti lọ ó sì ń bẹ nínú àwọn àmì yìí ṣe ti sẹlẹ kò sì yéé ṣẹlẹ̀ so ó sì ń bẹ nínú àwọn àmì yìí ti sẹlẹ rárá tọ nínú àwọn àmì tó jẹ́ àwọn àmì tó ṣe pé ó ṣe ṣe kọjá ti lọ òun náà ni ríran tọ́lọ́run anabi sallallahu alayhi wa sallam àmì ìgbéǹde al ni torí sọ nínú hadith ọ̀nà ọmọ aka rẹ̀ tààrin àti ti ìfábẹ́là wípé àtẹ̀mí àti gbẹ̀ndàlùkì àrùn bọ́lọ̀ sí ran wa ni o ó ń fi ìyàtọ̀ tó wà láàrin gígùn àárín ọmọ aka àti ti ìfábẹ́là ó fi ń ṣàpèjúwe pọ́wọ́ bíntín títí àárín fi ju ti ìfábẹ́là lọ òun náà ni ọjà sábà òun náà ni àlàfo tí ń bẹ láàrin dídé mi àti gbẹ̀ndàlùkì àrùn ó túmọ̀ sí pé gbẹ̀ndàlùkì àrùn ti súnmọ́ pẹ́kípẹ́kí tọ́ba wa ni ó ti súnmọ́ ànábì ti lọ ní ìsìn sí ẹgbẹ̀rún kan ọdún àtọgọ́rùn mẹ́rin lọ bó ló ṣe wá súnmọ́ aṣọ kò ti súnmọ́ nítorí pé sísúnmọ́ rẹ̀ lójútọ́ mìíyàn àwọn lè máa wò pọ́pẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hùn ó ti súnmọ́ pẹ́kípẹ́kí. nínú àwọn àmì gbẹ̀dẹ̀ alkiyama láwọn àmì kéékèèké tó ti lọ òun náà ní kú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nítorí pé ikú rẹ̀ náà àmì kan lórí pé gbẹ̀dẹ̀ alkiyama ti súnmọ́. bákan náà gbígbà tí àwọn mùsùlùmí rí Baitul Maqdis gbà ní Jerusalem èyí tí wọ́n gbà láyé Umar radiyallahu anhu àmì kan ní lórí pé ìgbéǹde alkiyama ti súnmọ́ nínú rẹ̀ náà ní pípa tán pa Uthman radiyallahu anhu torí pé Hudhayfa ó ní awwalul fitan qatlu Uthman àkọ́kọ́ fitina tó ṣẹlẹ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ pé àwọn fitina ṣẹlẹ̀ ṣáájú ìgbéǹde alkiyama àkọ́kọ́ fitina tó kọ́ ṣẹlẹ̀ ó náà ní pípa tán pa Uthman radiyallahu anhu bákan náà àwọn ogun tó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí lẹ́yìn rẹ̀ bákan náà fífojú hàn tí àwọn tó jẹ́ pé wọ́n ṣìnà nídìí ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ nípa àgbàgbọ́ òdodo tí wọ́n ṣìnà gẹ́gẹ́ bí àwọn khawarij gẹ́gẹ́ bí àwọn rọ́fídọ̀ gẹ́gẹ́ bí àwọn murjia gẹ́gẹ́ bí àwọn qadariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fífojú hàn tán fojú hàn àmì kan ni nínú àmì gbẹ̀ǹdẹ̀ alkiyama ipò ti súnmọ́ láwọn àmì tó ṣe pé ó ti ṣẹlẹ̀ nínú àwọn àmì tó tún ti ṣẹlẹ̀ òun náà ni yíyọjú tí àwọn òpùrọ́ tí wọ́n ń yọjú tí kálukú ń pera rẹ̀ lánàbì nínú àwọn àmì gbẹ̀ǹdẹ̀ alkiyama ni nínú rẹ̀ náà ní ìjọba tàwọn lárúbáwá bí ìjọba yẹn ṣe di ti ó pòórá tí ò sí má nínú àmì ìgbéǹde alkiyama ni bákan náà nínú àwọn àmì kéékèèké òun náà ní kí owó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn jaburata nínú rẹ̀ náà ní kí ilẹ̀ ọmọ mi láti gbàdégbà láti lù sílù eléyìí náà nú àwọn àmì kéékèèké ìgbéǹde alkiyama ni bákan náà rírí tí lẹ́ẹ̀rí àti yíyí tọ́lọ̀ tí ń yí ẹ̀dẹ́yìn gbogbo eléyìí nínú àwọn àmì gbéǹde àlùkìyàmà tó sì jẹ́ àwọn àmì kéékèèké eléyìí tó ti ṣẹlẹ̀ tó mi sì tún tó ti ṣẹlẹ̀ nínú àwọn àmì tó jẹ́ pé àwọn ti ṣẹlẹ̀ wọ́n sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọn ò tí ì tàn òun náà ni n tó wá nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam tó ní la taqumu as-sa'atu hatta yakuna as'adu an-nasi bid-dunya laka abna laka gbégbé ndàlùkìyàmà ò ní dé o títí tó fi jẹ́ pé. Mm àwọn ẹni tó ṣe wípé wọ́n lọ lájù kó sì wà nípò tó ga jù nínú ilé ayé wa yìí wọ́n jẹ́ àwọn ẹni àbùkù àwọn afọ́fúngbẹ́mu àwọn òpònú àwọn ẹlẹ́ni tó yẹ pé wọ́n máa rí ilé ayé jẹ jù àwọn ni wọ́n máa rí ìgbádùn rẹ̀ jù àwọn ni wọ́n wà nípò tó ga jù subhanallah àríkèrò eléyìí kò sáláì máa ṣẹlẹ̀ ṣébí wọn náà nígbà míì ọbẹ̀ nìkan ò nínú ẹni tó wà nípò tó ga wọn náà máa wọ ha ọlámọ̀ fọ́jú o sírò ọ̀dọ̀ eléyìí lọ́yẹ kọ́ lọ́ wá ẹ wo bó ṣe gọ̀ tó ẹ wo bó ti ṣe dìndínrín tó ìwọ kọ́lọ́kọ́lọ́ níṣẹ́ rẹ̀ nínú àmì gbẹ̀ǹdẹ̀ alkiyama ti ń ṣẹlẹ̀ tí ó sì yé ṣẹlẹ̀ ni nínú rẹ̀ òun náà tún ni pé nínú àwọn àmì tí ń ṣẹlẹ̀ tí ò yé ṣẹlẹ̀ òun náà ni pé àsìkò tí àwọn èèyàn jẹ́ pé tí wọ́n bá díẹ̀ sí wọn mú tí wọ́n mójútó níṣẹ́ lọ́rọ̀ wọn dàbí tani tó di ògùn náà mú ẹ rí i pé nísìn ẹni tó bá ń ṣẹ̀sìn tó mójútó sí àwọn èèyàn máa bú wọ́n lè má bàá ló kọjá wọ́n lè rán katakiti ọgbà wèrè mẹ́sìn àti ẹ̀ máa ti ń dà láàmú so gbogbo ru eléyìí báyìí yọ dàbí wọ́n lé wọ́n lé ládùúgbò wọ́n lé níbi iṣẹ́ nítorí pé ń wa tọ́ eléyìí náà túmọ̀ sí pé nínú àwọn nǹkan tí wọ́n ṣẹlẹ̀ nù yàtọ̀ wọn náà àṣejù jíjẹ́ àṣeboro àṣeréka nígbà tí wọn náà bá ti eléyìí náà wọn náà ò ní rí àwáwí àmì ń kò so gaa á ní wàhálà àbùrọ̀ máa dẹ́yẹ sí àbùrọ̀ máa bá ló kọjá àbùrọ̀ máa lé ká kókùbí tó gbé kókùbí tó wọ̀ bákan náà nínú àwọn àmì tí ń ṣẹlẹ̀ tí ò sì yé ara awon eni ti o mo fa ìmọ̀kan sí lọ́n wọ́n fa ìmọ̀kan sí lọ́n gbogbo gba awon èèyàn kan jókòó wọn wọ́n lè ní kò sọ́ba kan àfọlọ́ ṣé la ilaha illallah ìtumọ̀ rẹ̀ so wọ́n sì láwọn ṣe zikiri pẹ̀lú rẹ̀ bákan náà látòrí àwọn ẹni tó yẹ pé àwọn ti wọn wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n nímọ̀ ṣùgbọ́n ọ̀daràn ni wọ́n wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n nímọ̀ ọ̀daràn ni wọ́n bó ṣe nímọ̀ tó ṣé wọn náà ló ti yẹ kó ọmọ takò fi ọlọ wọn náà ló ti yẹ kó yapa sísà nàbì sallallahu alaihi wa sallam so gbogbo orí eléyìí ọ̀pọ̀ ní ìgbẹ̀yìn ayé bákan náà gbígbé tí wọ́n gbé ìmọ̀kó ńlẹ̀ táìmọ̀ kan ṣe pọ̀ zina ọ̀pọ̀ àwọn èèyàn máa mutí rẹ̀gẹ̀dẹ̀ ṣé bá zina zina ti pọ̀ bàjẹ́ àwọn ẹni tí ń pa àwọn èèyàn lọ sí ìdìkan wá ṣe zina wọ́n rìn ìhòhò gan ni ìhòhò ọmọlúàbí ńlọ́pọ̀lọpọ̀ rìn eléyìí ò ní ìdìkọ wọ́n ṣẹ̀ṣẹ̀ lo aago sí pé ti ń wá ni ó ti yé gbogbo onílàákà ìkíni wọn ń wáka zina wá di tọrọ fọ́nkálẹ̀ á rí i pé ọtí mímu ọtí mímu lọ́tún àti lọ́sì ni wọ́n ti mutí wọ́n mú ètò gbóná wọ́n mu tútù gbogbo ẹ̀ lọ́lọ́run ṣèṣe léwọ̀ ẹ̀yin ẹ̀ wọ́wọ́ Ogogoro ogogoro, tọ́pọ̀lọpọ̀ máa mú bí ẹni mú mi wọ́n mú wọ́n mú wọ́n mú wọ́n àtijọ́ ní Islam ti ń pariwo pé kọ̀tọ̀kọ̀tọ̀kọ̀tọ̀ wọ́n wá mú ògógóró londo state àwọn kan mú ògógóró ní Rivers state wọ́n wá tara bẹ́ẹ̀ wọ́n darọ́ ọ̀run àpọ̀pàǹdodo NAFDAC wá ṣẹ̀ṣẹ̀ wá rí pé ògógóró ọ̀dà wọ́n á láwọn bá rẹ̀ àwọn fòfin dé láwọn state méjèèjì so ẹ̀yìn Ondo àti river nìkan ògógóró ti lè pa ẹni ọlọ́run ọba ṣe lé wọ̀ ibi kíbi láyé wọn ò gbọ́dọ̀ mú bákan náà ẹ̀rí pọ́ tí ó pọ̀ nínú àmì gbẹ̀ndẹ̀ alkiyama eléyìí ti ń ṣẹlẹ̀ bákan náà àwọn ọkùnrin ó kéré àwọn obìnrin ó pọ̀ jọjọ amánilágbájá bímọ kí ló bí obìnrin tàmẹ́dó bímọ kí ló bí obìnrin dóòlà bímọ kí ló náà bí obìnrin ẹgbẹ́ bá rí tóbi pọ̀ obìnrin pọ̀ àwọn àti lágbájá bímọ kí ló bí ọkùnrin ni ah Allah nínú àmì pípéǹda alkiyama súnmọ́ni ọkùnrin ó kéré àwọn obìnrin ọ̀pọ̀ jọjọ débi pé obìnrin tí wọ́n fẹ́ tó ọgọ́ta ọkùnrin kan ni wọ́n nínú mọ̀lẹ́bí wọn ti ń darí ọ̀rọ̀ lé nígbà a bá lóyún ọgọ́ta obìnrin lé àbí àádọ́ta obìnrin nínú ilé tó a jẹ́ pọ́kùnrin ní ń darí ilé ní kọ̀ǹtúrò àwọn obìnrin pé ni pé òun ni wọ́n ọkùnrin ẹyọ kan jẹ́ baali lórí àwọn obìnrin àwọn obìnrin nìkan ló wà. tọ́ eléyìí jẹba eléyìí bẹ nínú àwọn àmì eléyìí tó ṣe pé wọ́n ń ṣẹlẹ̀ wọn ò sì yé ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn àmì ńláńlá tó ṣe pé táwọn bá ti dé ìgbéǹdàlùkì yàrá máa ó o láwọn àmì ńláńláńláńlá tó Mahdi Mahdi tánàbí sọ pé Mahdi yomina. ahlal bayt nínú wa àwa tá a jára alẹ́ ànábì ni màdí ó ti jáde àwa tá a jára alẹ́ ànábì nínú wa màdí ó ti jáde ìyẹn ni pé nínú àwọn ọmọ ọmọ alhassan ọmọ ali ẹ sì ti mọ̀ pé alhassan yẹn ẹni tó bí níyà òun náà lọ́mọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fatima dídé màdí àmì ni o nínú àwọn àmì ńlá pé gbèndé alkiyama ti ń kalẹ̀ kún gbàgbàgbà wal masihid òpùrọ̀ olójú kan tó ṣe pé òun náà yóò dé yóò lo ogójì ọjọ́ péré lókè pẹ̀ ìjọ alákọ̀ọ́kọ́ nínú ogójì ọjọ́ yìí yóò dàbí ọdún kan ìjọ ẹlẹ́ẹ̀kejì yóò dàbí oṣù ìjọ ẹlẹ́ẹ̀kẹta yóò dàbí ọ̀sẹ̀ láti ìjọ ẹlẹ́ẹ̀kẹrin dókun náà wà dàbí àwọn ọjọ́ kọ̀ọ̀kan tọ àwọn kan náà àwọn béèrè pé tọ ìjọ tí dàjálù ó dé tí ó dàbí ọdún kan bó láti máa ṣe sọ̀láàtì anabi náà máa pè bùbù rẹ ni kó ti tó kátúnṣe sọ̀látò dọ́fọ̀ ó ti tó pé kátúnṣe sọ̀látò asr ó ti tó pé kátúnṣe sọ̀látò maghrib ó ti tó pé kátúnṣe sọ̀látò ìṣá ẹ̀ tún wò kó tún ti tó pé kátúnṣe sọ̀látò subh ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lọ lọ́jọ́ kan náà ẹ̀ fi ṣe sọ̀látò bí ọdún kan lọ́jọ́ kan tọ́ eléyìí jẹ́ masihi dajjal nínú àwọn àmì ńláńlá ìgbéǹde alkiyama tó wá pé tó má ti dé ìgbéǹde alkiyama dénú bákan náà nuzulu Isa ibn Maryam sísọ̀kalẹ̀ tá nàbí Isa ọmọ Maryam aleyhi salam tí ó sọ̀kalẹ̀ tí bá a ti sọ pé wọn ò pa wọn ò sì kàn má gbélébù alukurani ló ń bá wa sọ̀rọ̀ yẹn ó ní wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum ọlọ́ni wọn ò pa wọn ò kàn má gbélébù ọlọ́wọ́n bá lóun sùn wọn lójú ni anabi Isa sọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ rẹ̀ náà nínú àwọn àmì ńlá gbẹ̀ndẹ̀ jíjáde Yájúj àti Májúj ọ̀kan nínú àwọn ọmọ ànábì ádámù làwọn náà ṣùgbọ́n wọ́n jẹ́ olùṣèbàjẹ́ lórí ilẹ̀ jíjáde wọn. so wahadmul kaaba wíwó tí wọ́n wó kaaba àwọn ọ̀tá ẹ̀sìn islam kan wọ́n wó kaaba ní ìgbẹ̀yìn ayé wad-dukhan bákan náà dídé tí èéfín èéfín tí ó ṣẹ́yọ nínú àmì gbẹ̀ndẹ̀ alkiyama ni wa báyìí ṣe ní ra alukóran ni mà èyàn máa kí alukur'an lọ yọba rí pé gbogbo ní tí wọ́n kọ sínú òwe ti parí wa tulu'u shamsi min maghribiha àti bóòrùn ó ti ṣe yọ láti buwọ́ rẹ̀ nínú àwọn àmì gbẹ̀ndé alukiyamani wa khuruju dáàbà jíjáde tí ẹranko kan jáde tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé àwọn èèyàn máa gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa khuruju an-nar min qa'ri àti iná tí ó jáde láti ìsàlẹ̀ ìlú Adan ní Yemen thumma an-nafkhu fi as-sur lẹ́yìn rẹ̀ náà ni màlẹ́kọ̀ àfi àtẹ́gùn sí òun àti mọ̀ pé fífi atẹ́gùn sí wọn yẹn ọ̀kan jẹ́ nafkhatul faza' fífi atẹ́gùn eléyìí tí ó mú kí gbogbo nǹkan dàrú nílé ayé tí ó mú kí gbogbo nǹkan dàrú nílé ayé eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ìgbà náà ni a rí i pé tada'u kullu murdi'atin amma arda'at gbogbo fọmọlọ́mú fọmọlọ́mú yóò pa ọmọ tì wa tada'u kullu dhati hamlin hamlaha gbogbo aboyún yóò bí oyún rẹ̀ oyún ọba àti dọmọ kọba àmọ́ ti dọmọ yóò bí wọtara nasa sukara wọn àríkọ àwọn èèyàn ń hún rira wọn máa hun bí sukara wọn yìí sani tó mutí yó walakin na adabu allahi shadid ṣùgbọ́n ìyà Ọlọ́run ọba ló le ni wọn ṣe ń ṣe bí wọn ṣe ń ṣe wọn. eléyìí jẹ́ fífan fèrè alákọ̀ọ́kọ́ tí ó mú kí gbogbo nǹkan dàrú nílé ayé fífan fèrè ẹlẹ́ẹ̀kejì là ń pè ní nafkhatu sa'q ìyẹn ni pé fífan fèrè tí ó mú kí gbogbo ẹni tí ń bẹ láyé kó kú wa nufikha fi s-sur fa sa'iqa man fi s-samawati wal-ard illa man sha'a Allah wọ́n fa atẹ́gùn sí fèrè gbogbo ẹbẹ̀mí tí ń bẹ nínú sọ́mà àtìlẹ̀ gbogbo wọn ni ó kù àfẹnutọ́ làwọn bá bá kọ pé kí má kú nínú àwọn tó làwọn bá kọ pé kí má kú òun náà ni alwildan mukhalladun àwọn ọmọ tó lọ́n dá pé wọ́n máa bẹ gbére kése nínú aljanna so àwọn eléyàn ò ní kú tọ́ gbogbo àmàlẹ́kà gbogbo wọn ni ó kù sọ nígbà tí wọ́n bá fẹ́ atẹ́gùn sí ìhó yẹn lẹ́yìn rẹ̀ ìní wọ́n wá fẹ́ fèrè ẹlẹ́ẹ̀kẹta eléyìí tó ṣe pé lẹ́yìn rẹ̀ àfi kí gbogbo ó jí thumma nufikha fihi ukhra fa idha hum qiyamun yanzurun tó bá tún fẹ́ fèrè sí ní ìdàkẹta gbogbo akọ́tàlá dìde tá a máa wò fẹ́ ẹ̀ ń jọ gbẹ̀ndà al ńlá ni o ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ gbéǹde o kí ló dé táwa fọnú fọra tó ṣe pọ̀pọ̀lọpọ̀ nínú wa àti ìrántí pákó ikú tó ṣe kó náà nígbésẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ìgbésẹ̀ alkiyama ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń sáyé bígbà tó ṣe pọ́n ọmọ bẹ́ńbẹ̀ lọ láéláé ni ó sì ti gbàgbé àbí ń ṣe bí ẹni tó ti gbàgbé bàbá rẹ̀ dà ṣé báwọn ti kú bàbá bàbá rẹ̀ dà ṣé báwọn ti kú ebi gbogbo wọn náà lọ́lọ́ ní kọ́ láǹfààní láti rí láyé bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ ó ṣeé ṣe kọ́ oníkàlùkù ti lọ bẹ́ẹ̀ náà làwọn ìyá gbogbo wọn náà ti lọ àti mọ̀ pé kú tọ́pa bàbá tọ́pa ìyá ń padà bọ̀ pọ̀ ọmọ náà lọ́jọ́ kan níjọ́ tọ́jú ọmọ bá pé torí ẹ̀ ló ṣe jẹ́ pé àfi ká sọ́ra o péye ká ṣe ìpalẹ̀mọ́ péye di ọjọ́ wa nítorí pé bá ṣe bẹ́ẹ̀ irú wọn irú wọn ni wọn padà tó ga tó bá kí ló dé tá wọ́n ní wọ́n pè ní ọjọ́ gbẹ̀yìn nítorí pọ́pẹ́ sí ọjọ́ àkọ́kọ́ èwo lọ́jọ́ àkọ́kọ́ òun náà lọ́jọ́ ilé ayé wa ọjọ́ ayé wa òun lọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ gbẹ̀yìn dàlùkìyàmọ̀ lọ́jọ́ gbẹ̀yìn a sì ti mà wípé gbogbo àwọn tíra tọ́lọ́wọ́n bá ti sọ kalẹ̀ ni wọ́n tọ́ka sí pé ọjọ́ kan ń bọ̀ ọjọ́ gbẹ̀yìn ẹ rí i pé gbogbo ẹni tó bá gbọ́ àwa mùsùlùmí àwa lè péjọ gbẹndé alqiyama ọjọ́ ìgbẹǹde òun náà ní alqiyama atúmọ̀ rẹ̀ atúmọ̀ apẹgbólóhùn lárúbáwá nù ọjọ́ ìgbẹǹde alqiyama torí pé alqiyama náà ní gbẹǹde so àwọn ẹni tí àwọn náà tún gbàgbọ́ lágbọn abòmíì náà ẹ̀rí táwọn náà máa sọ pé ọjọ́ àjíǹde oníkálukú gbàgbọ́ pé ọjọ́ kan bọ̀ ọjọ́ ńlá ni kọ́lọ́wọ́n jẹ́ kẹ́mi pẹ̀lú rẹ̀ ọ̀la ọjọ́ ńlá lọ́jọ́ yìí ọjọ́ tó lọ́wọ́ bó kó gbogbo ẹ̀dá jọ láti ṣe ìṣirò fún wa lórí gbogbo àgbáyé ṣe wọn tóníkàlùkù ọgbẹ̀sán tiẹ̀ ẹnìkan ò sì sí nínú wa o tó yẹ pé máńgò ló gbìn tí ó fi wá jẹ́ pé ìgbà ní ọ̀kà lọ́ọ́lé kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́wọ́n bá wa ó ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ nípa ọjọ́ yìí nínú alukur'an ó sì máa ń ẹ̀rí wa lọ́lọ́kan ọjọ́ kan láti fi hàn pọ́jọ́ yìí ń bọ̀ ọlọ́run ọba ó sì fèsì fún gbogbo àwọn tó ń ṣàtakò nípa dídé rẹ̀ ó fún wa lésì nípa ọ̀rọ̀ tó ń fi pa àwọn ẹni tí ń takò dídé rẹ̀ ọ̀rọ̀ tó ń fi pa àwọn lẹ́nu mọ́ ọlọ́run ọba tún sọ fún wa torí ẹ̀ kágbà yìí pé ọjọ́ yìí ń bọ̀ ọ̀ràn yẹn ni kì í sì ṣe ń ta àlè takò ká máa wá ṣe ìpalẹ̀mọ́ tó péye ká máa ṣe di ọjọ́ yìí ó pàtàkì o ọ pàtàkì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa lérò pé ilé ayé yìí náà ni gbogbo ọ̀tàn sí wọ́n ní ojú sánmọ̀ ń pòórì ó dàbí ìgbà táyé gbogbo ibikíbi ń sókun ojú sánmọ̀ ń pòórì ó dàbí ìpáyé ọ̀pá rẹ̀ wọ́n láyé ò parẹ́ o àwọn kan lọ́ọ́ lẹ́mí tuntun ni kò sí ní parẹ́ níbo àdìsí wọlé ti di pé kò ní parẹ́ yọ ẹnikẹ́ni tó bá kí á nìtumọ̀ ilé tà ń kọjọ ojoojúmọ́ títí tà ń la ojoojúmọ́ kí àwọn ìdàgbàsókè ìdàgbàsókè tà ń ṣe ọlọ́run ọba sọ pé nítorí pé ilé ayé ọ̀parẹ́ kẹ́ ẹ má wàá ìdàgbàsókè mà kò sọ pé nítorí pé ilé ayé tí ó mú ìlọsíwájú nínú ìgbésí ayé yín mà sọ pé ńgbà tí wọ́n ti ń lọ ajá yí pé gbogbo dúkìá rẹ tó fi sílẹ̀ kò sí wàhálà islam ò gbà bẹ́ẹ̀ tọ́ba wa rí báyìí ṣé bá a ti ṣe wá gbà pé gbèǹda àlùkìyàmọ̀ ń bọ̀ àti pọ́jọ́ kan ń bọ̀ tọ́lọ́wọ́n bó jí wa làwọn ń ṣèpalẹ̀ mọ́ fún ṣe bọ́ pọ̀lọpọ̀ nu wa wọ́n rò pé ilé ayé dá wa ilé ẹ̀fẹ̀ lásán ilé ẹ̀fẹ̀ lásán kí kásá máa gbádùn kásá máa gbádùn ọlọ́ni afahasibitum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un sẹ́rù pa kan dáyìn torí eré lásán àti pé padà sọ́dọ̀ àwọ̀ ọlọ́run

ẹni wọn bá jọ́sìn fún Ọlọ́run olùgbàgbọ́ òdodo nìyẹn ẹni tó bá kọ̀ láti fún irú wọn ni wọ́n ń pè láláì gbàgbọ́ káfíìrì ká gbàgbọ́ pọ́jọ́ gbẹ̀ndé alùkìyàmọ̀ ń bọ̀ ọ̀kan lọ́jẹ́ nínú àwọn orígun gbàgbọ́ òdodo bá ti ṣe sí nínú àwọn àyà tó á rí i a ti kà bí àwọn àyà tá a ti kà كل آمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر تو. ipe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi hàn bẹ́ẹ̀ yẹn ipe àti ànábì àti àwọn olùgbàgbọ́ òdodo gbogbo wọn pátá náà ni wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ̀ wọ́n ní ìgbàgbọ́ sí ntọ́lọ́run sọ̀kalẹ̀ fànàbí sallallahu alayhi wa sallam wọ́n ní ìgbàgbọ́ sáwọn ànábì ọlọ́run wọ́n sì ní ìgbàgbọ́ sí ọjọ́ ògbéǹde àlùkìyàmù tọ́ bákan náà ọlọ́run ni walakin albirra man amana billahi wal yawmil akhiri wal malaikati wal kitabi wan nabiyyin ọlọ́run tó sọ pé nínú dáadáa ṣíṣe òun náà ni ìsí tí ó ní ìgbàgbọ́ sí ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àtàwọn tírà rẹ̀ àti ọjọ́ kan eléyìí túmọ̀ sí pé dandan ni o dandan ni o a gbọ́dọ̀ gba ọlọ́run bá gbọ́ ká sì gba ọjọ́ kan gbọ́ ọjọ́ yẹn lè pẹ́ lójú tiwa ṣùgbọ́n kò jìnnà lójú ọlọ́run ọba ẹlẹ́dàá wa. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ẹ wá gbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kí ọlọ́run ti kí adigun pẹ́ lórí dáadáa a rí i pé ọ̀rọ̀ náà ti bá a sọ látàárọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan nípa àwọn àmì tá a rí jọ́gbìndì àlìkíámọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká jẹ́ ẹni tí ó gbìyànjú ká ṣe dáadáa lẹ̀ kí jọ́gbìndì àlìkíámọ̀ yẹn tó dé gẹ́bí ìbéèrè tí ó wà níwájú bíbáyìí wọ́n ní ìjẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fún yàn gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tó àti máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìjọ tíjọ́ gbèǹde àlìkíyàmọ̀ ọ̀jẹ̀ sí o tílẹ̀ ayé ọ̀parẹ́ o wípé ìjọ friday ìyẹn ọjọ́ jumá ni yóò jẹ́ gẹ́gẹ́ bí tí wọ́n ti máa ń sọ tẹ́lẹ̀ táwọn ti máa ń gbọ́ wọ́n ní ìjọ wa rọrùn fún ọmọ èèyàn láti mọ̀ pé ìjọba ìdí ọjọ́ gbèǹde àlìkíyàmọ̀ yìí yóò jẹ́ o bí àpèjúwe kéèyàn ní bóyá bíi lápèjúwe ni o kéèyàn ní bóyá bíi twenty five of december ni yóò parí ìgbà yóò parẹ́ eh, olùkọ́bẹ̀ sì múra lẹ. alhamdulilayi àkọ́kọ́ ni pé àyà tí a kà síwájú yẹn eh, bó ti ṣe wá ni pé eh, amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulih la nufarriqu bayna ahadin min rusulih bó ń ṣe kò sí yawmal akhir nínú àyà yẹn tó lẹ́yìn eléyìí báyìí. ibere tí ẹ wá ṣe nípa pé ńgbà ti mọ̀ péjọ gbẹ̀ndẹ̀ kìyàmà òun náà ni yóò wáyé ní ọjọ́ júmọ̀ à sáwá lè mọ ọjọ́ júmọ̀ ni ó a lè mọ ọlọ́run bá nìkan ló ọlọ́run bá nìkan ló gbà tí gbẹ̀ndẹ̀ kìyàmà tí ó jẹ ẹnìkan ọmọ mọ̀lẹ́kà tó súnmọ́ lọ́wọ́ ànábì tó ní ọ̀ràn ọjọ́ jùmọ̀ à ṣùgbọ́n déètì wo kò sẹ́ni tó mọ̀ ẹ sì rí i pé gbogbo àwọn tí wọ́n parọ́ ọrú rẹ̀ kìí pẹ́ kejì náà táṣìírí wọn fi ń tú gbogbo àwọn tó bá parọ́ ọrú rẹ̀ àṣírí wọn ń náà ni ọlọ́run sì sì rọ̀ṣẹ́ ni òun sì ọjọ́ ká ni tuntun ká ọlọ́run nìkan ló mọ ọjọ́ tí ó di. alhamdulilayi wọ́n tún wá bẹ̀rẹ̀ pé níjọ́ gbèndé àlìkàmọ́ yìí ṣé gbogbo àwọn èèyàn àwọn tó ajẹ́ kúrúǹtù àti àwọn ànábì ọlọ́run sínú ọlọ́jọ́ kó wa papọ̀ tí ọjọ́ sì ṣirò fún wájọ́ náà ni àbí yóò ṣe lọ́tọ̀ọ̀tọ̀. gbogbo èèyàn pátá náà lọ́lọ́run ọbọ̀ ṣe ṣirò fún ọlọ́run ṣe ṣòro fún kálukú lọ́jọ́ gbẹ̀ndà alkiyam náà. alhamdulilayi ọ̀rọ̀ náà ni a ti gbọ́ yẹn ibi báyìí ni a dúró sí ní òní kọlọ́ba kí ó gba síyàmù wa ní ìrọ̀rùn kó gba ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a pàdé àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí ní ọ̀la bákan náà ẹ jẹ́ kí a pàdé wọn ní dédé àsìkò yìí ní ọ̀la ká sì mọ́ gbàgbé nípa tá a ti ń wí torí òní ni ọjọ́ ọjọ́ kejìlélógún oṣù Ramadan ètò húdánù àbúṣọrọ à ń gbà lérò pé kó mọ tẹ̀síwájú lẹ́yìn ẹ̀yìn Ramadan àwa gbìyànjú pé tó kọ́ mọ̀ jẹ́wọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ nìkan ní ọ̀jẹ́ àyè sì wà ńlẹ̀ fún wọn náà láti kún àwọn tí wọ́n ṣagbátẹrù rẹ̀ lọ́wọ́ kí wọn náà lè bàjẹ́ ni tí ó kópa nínú àǹfààní yìí bákan náà fi àsìkò yìí polongo nípa ilé ẹ̀kọ́ gẹ́bà ṣe ń sọ láti bí ọjọ́ mélòó kan síwájú má jókòó tẹ́tẹ́rẹ́ torí Yorùbá ní tẹ́yàn bá dákẹ́ tàbí ìyá báyàn dákẹ́ ilẹ̀ ti mọ́ kò ní dikẹ́ ọ̀sẹ̀ mọ́ ti mọ́ wọ́n náà gbìyànjú kọ́ jáde kọ́ pa kìtìmọ́rí láti lọ kọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ wa là ń júwe fún ọ ó ra àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan gbà tí wọ́n náà bá wá ilé ìwé tó jẹ́ tàwọn ọmọ akẹ́kọ̀ọ́ kéékèèké wà ń àwọn tó primary level náà wà ń àwọn secondary school náà wọ́n wà ń bákan náà ilé ẹ̀kọ́ àgbà ní títí máa ń wá mọ̀ nípa òfin ẹ̀sìn Islam ọba wá síbẹ̀ èèyàn jẹjọ yọmù sábẹ̀tì àti yọmù lahad gẹ́gẹ́ bí àṣẹ ń tẹnumọ́ fún wa ìwọ náà gbìyànjú jẹ́ni tí ó gba fọ́ọ̀mù owó péréte ni kì í ṣòwò kan tó pọ̀ o sì rí pa àǹfààní tó wà ń bẹ̀ ó dùn ojú yín lọ ìwọ náà wọn ní lè fi kankan tọ́ jẹ mọ́ ìwọ náà ó rí ìran pètò èyí lòdodo eléyìí ni rọ́ torí ta wáyé wá ṣe náà níjọsìn fọlọ́n àmọ́ tí ọba símọ̀ tí ò sí ọ̀nà tá a lè gbà tá a fi máa rọ́ yàtọ̀ sódodo a rí pé wọ́n mọ̀ pé dúdú fún fún wa ni torí délé ìyẹn gbìyànjú kí a gbìyànjú kópa sí kí ọlọ́ba kí san lóore ẹ jẹ́ ká pàdé wọn dédé àsìkò yìí ní ọ̀la